الله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الادي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله وبا أشي الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أيتي أما بيوني أروي òun náà ni topic tí afá tí ó kọtíra yìí tí wọ́n fi gbẹ̀yìn tíra kitabu tawhid babu ma já fi qawlillahi ta'ala ọ̀rọ̀ lórí gbólóhùn ọlọ́run ọba subhanahu wa ta'ala wa ma qadaru allaha haqqa qadrihi wal jami'an qabtatuhu yawm al qiyamah ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ nù ayà yìí ó ní ọmọ kọ́dọ̀rù lọ́ọ̀họ́kọ̀kọ́dìrì àwọn èèyàn àwọn olùṣẹ́bọ wọn a máa pàtàkì ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó yẹ kí a mọ pàtàkì rẹ̀ ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn ni ó mọ pàtàkì ọlọ́run ọba bẹ́ẹ̀ ni wọ́n mọ bí ọlọ́run ọba subhana wa ta'ala bó ṣe kàǹkà tó òun ló fà á tó fi jẹ́ pé ẹni tó ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba ló fi ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba ẹni tó ń gúnran fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba ló fi ń gúnran fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba ẹni tó dẹ̀ gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba lòun náà fi gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba tó bá ṣe pé àwọn èèyàn wọ́n mọ pàtàkì ọlọ́run ọba wọ́n dẹ̀ bọ̀wọ́ ọlọ́run ọba bọ́yẹ ó ṣe yẹ kí wọ́n bẹ̀rù ọlọ́run ọba bó dẹ̀ ṣe yẹ kí wọ́n bọ̀wọ́ rẹ̀ àbá ti máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba bẹ́ẹ̀ la àbá ti máa gbára lé nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba àbá ti gúnran fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba ṣùgbọ́n ọlọ́run ọba ọba alékiọlá ó ń sọ fún wa nínú súra yìí súra tó zumar ọlọ́niwọ̀ máa kọ́dàrú lọ àhọ́kọ́ àwọn èèyàn ò mọ bọ́lọ́run ọba ṣe kàǹkà tó ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala wa ni wal ardu jami'an qabdatuhu yawmal qiyamah ọlọ́run ní bóun ṣe kàǹkà tó ilẹ̀ bó ṣe wọn qabdatuhu yawmal qiyamah ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní àtẹlẹwọ́ òun ọlọ́wọ́n ọba ní ó wà tó bá di jọ́ngbìndé alkiyama eléyìí sọ kàǹkà ọlọ́wọ́n ọba fún wa ṣùgbọ́n látara ìmọ̀ pàtàkì ọlọ́wọ́n ọba òun ló fà á ni àwọn tí ń ṣe lọ́hùn ọba fi ń ṣe lọ́hùn òun lọ́lọ́wọ́ bó fi pàṣẹ nǹkan fún wa pé ẹ ṣe báyìí àìmọ kàǹkà ọlọ́hùn ọba àìmọ pàtàkì rẹ̀ òun là á fi ṣe tí ẹ̀mí wa bá fẹ́ lọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ló fi pa wá láṣẹ wípé a gbọ́dọ̀ pé nǹkan míì lẹ́yìn òun là á fi pé nǹkan míì lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ló fi ní ẹ kírun ni a fi wo pé a ní kí ọlọ́wọ́ bá subhana wa ta'ala yóò ní ẹ má ṣe zina àìmọ́ kàǹkẹ́ ni tó pàṣẹ òun yóò mú wa máa ṣe lọ́lọ́wọ́ bá subhana wa ta'ala ó fi ní ẹ jìnà sọtí mímú àìmọ́ kàǹkẹ́ ni tó ṣe wípé pàṣẹ yìí òun là fi máa mutí ọlọ́wọ́ bá subhana wa ta'ala ni wọ́n máa kọ́dọ̀rọ̀ lọ́ọ́ àkọ́kọ́dìrì àwọn èèyàn ò mọ pàtàkì ọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ ni wọn mọ bọ́lọ́hún ọba ṣe tó àìmọ bọ́lọ́hún ọba ṣe tó yìí òun ni nǹkan tó ṣe yí pé omi wa máa tàpá sí àṣẹ ọlọ́hún ọba lọ́lọ́hún ọba ó fi máa sọ̀rọ̀ fún wa pé ẹ ṣe nǹkan báyìí láàfin máa kọ̀m̀pìẹ̀ rẹ̀ nkan nǹkan tí àwọn wa bá sọ láàfin máa gbé yẹ̀wò láàrin tí wa sọ àti sọ làá máa gbé yẹ̀wò wo ni ká ṣe láàfin máa pẹ̀lú nǹkan tí àwọn aládùúgbò wa sọ láàfin máa gbé yẹ̀wò pẹ̀lú nǹkan tí àwọn ọ̀rẹ́ wa sọ ẹni tó ṣe yípo ló ń ṣòde tó rọtí fún àwọn ọ̀rẹ́ rẹ̀ máa kọ̀dọ̀rọ̀ lọ hákàkàdìrì kò mọ pàtàkì ọlọ́run ọba ni tó wá mọ pàtàkì ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò mọ̀ pé ọlọ́run ọba ní ìnàmọ̀lhámùrù wàlmẹ́sìrù wàlánṣọ́ọ̀bù wàlásìlámù rísùmínà amẹ́lì ṣaitan fásitẹ́nìbùhù ìpè ọlọ́run ọba ní ọtí tẹ́tẹ́ òòṣà ní gbogbo àwọn nǹkan wọn ìrísùn ẹ̀gbin ni wọ́n mina amẹ́lì ṣọ̀ìtàn iṣẹ́ èṣù ni fàṣtẹ́nibúhù ẹ jìnà sí làálẹ́kùn tó fi hàn nítorí kẹ́lẹ́ bá jèrè ṣùgbọ́n bí àyà yìí ṣe clear tó nú alukur'an tí ò sí rújú ń bẹ́ẹ̀ ọmọ ènìyàn ó sì lọ yóò lọ ṣe tó jẹ́ ìfẹ́ rẹ̀ yóò kó àwọn ọ̀rẹ́ jọ yóò rọtí fún wọn yóò dùn wọn nínú bẹ́ẹ̀ ni lára àwọn kata ti kà sẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala anabiwa muhammad sallallahu alaihi wa sallam parẹ́ ó ní gbogbo ẹni tó ṣe yí pé yẹltẹ́mi sùrídọ̀ náà síbi sáxàtìlá tó ṣe yí pé ó ń wá ìyọnú àwọn èèyàn láìkọ̀ láti ṣe nǹkan tó ṣe wípé ọlọ́run ọba ó bínú sí ọlọ́run ọba subhanahu wa ta'ala anabiwa muhammad sallallahu alaihi wa ó ní ọlọ́run ọba yóò dáadáa nǹkan tó ṣe yí pé ó ń ṣe yẹn ni òun ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn tá láwọn ń torí ẹ̀ ṣe nǹkan ó padà bínú sí wọn náà ni tó fẹ́ rí ìyọnu wọn tí wọn kọ yí pé káwọn rí ìbínú ọlọ́wọ́n ọba látara rẹ̀ àìpàtàkì ọlọ́wọ́n ọba àìmọ́ bí ọlọ́wọ́n ọba ṣe kàǹkà tó òun lẹni tó ń wúwa àbàjẹ́ fi ń wúwa àbàjẹ́ òun lẹni tó jó lórí ìlú ni ó fi mọ kó owó òlu jẹ́ òun lẹni tó jẹ́ olórí ìlú ni ó fi máa jẹ ẹ̀tọ́ àwọn aráàlú mọ́yẹ́ tó bá mọ pàtàkì ọlọ́run ọba yóò mọ̀ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ntí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó sọ ń parẹ́ òun náà ni pé mamin walim yẹli rọ̀cíyàtàn min muslimin fayamuti yawma yamutu wa huwa ghashun lahum illa harrama allahu ala aljanna ipe gbogbo ẹni tí ó bá fi lè mórí tó mójútó ọ̀rọ̀ àwọn mùsùlùmí tó ṣe yí pé ó wá ṣe àbòsí fún wọn nígbà tó kú ó kú lẹ́ni tó ṣe àbòsí fún wọn àfi kọ́ ọlọ́wọ́n bá ṣe àlìjẹ́nà léwọ̀ fún tó bá mọ pàtàkì ọlọ́wọ́n bá kò ní jẹ́ olórí tó ṣe pé yóò máa ṣàbòsí fún àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni òbí tó bá mọ pàtàkì ọlọ́wọ́n bá yóò mọ̀ pé ọmọ tí ọlọ́wọ́n bá fóun ọmọ tó yẹ kóun tọ́jú ni torí pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni ayọ̀ lẹ́dínà amánú kú anfusakum wa alikum náírà wakudu annasu alhijara ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀dá àbòbò ẹ̀mí ara yín àti àwọn ọmọ yín àwọn ẹbí yín náírà níbi iná kan tó ṣe pé wakudu annasu alhijara ẹ̀yin àti aljanu la ma fi kunana ẹ̀yin àti òkúta la ma fi kunana alayha malaikatun ghilabun shidad la ya'asuna allah ama amara wa yaf'aluna ma yumarun àwọn tó ṣe pé wọ́n mójútó náà làwọn mọ̀láìkà tí wọ́n jẹ́ sanginsaya àwọn mọ̀láìkà tí ò sí àánú lójú wọn àwọn mọ̀láìkà tó ṣe pé láyà àsunàlá amárahùn ìtọ́lọ́n bá pa wọn láṣẹ àwọn òun takò ń ti wọn wọ̀nyẹ́ fàálù náà yóò mọ̀rọ̀ gbogbo tọ́lọ́n bá ti pa wọn láṣẹ ni wọ́n ń ṣe gbogbo ẹni tó ń wùwà àbàjẹ́ tó bá mọ̀ ipe ọlọ́run ọba kàǹkà kò ní ṣe gbogbo àwọn nǹkan tí ó ń ṣe yìí bẹ́ẹ̀ lẹni tó ṣe pé ó ń ṣe bọ́ pẹ̀lú ọlọ́run ọba àti gbogbo àwọn nǹkan ẹ̀ṣẹ̀ tó kù àìmọ pàtàkì ọlọ́run ọba ni bí a bá ṣe mọ pàtàkì ọlọ́run ọba tó bá a bá ṣe mọ kàǹkà ọlọ́run ọba tó òun ni a fi mọ ọba ṣẹ òun là á fi mọ jìnnà sí ọba lòun ò fẹ́ torí àfáà fi parí tíra yìí pẹ̀lú àyà yìí pé wọ́n mọ kọ́dọ̀rù lọ àwọn èèyàn ọlọ́run ọba wọn mọ pàtàkì ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala oníwàl ardu jẹ́míà ọlọ́ọ̀ni ilẹ̀ lápapọ̀ àti gbogbo tó ń bẹ́nu rẹ̀ ni ní igi ni ní òkè ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni kọ́bdọ́tuhu àtẹ́wọ́ òun ọlọ́wọ́n ọba ni yóò máa bẹ tó bá di jọ́ngbìn dàlkìyàmà yóò máa tó bá di jọ́ngbìn dàlkìyàmà náà mìíràn lè fẹ́ béèrè pé a ah, bóò ló ṣe rọrùn kí àtẹlẹwọ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jẹ́ pé nǹkan tí ó gba ilẹ̀ ni àbí kí ilẹ̀ kó máa bẹ lórí àtẹlẹwọ ọlọ́run ọba subhanahu wa ta'ala bóò lè ṣe rọrùn ìbéèrè yìí ẹni tó jẹ́ mùsùlùmí ò ń béèrè rẹ̀ àwọn kan ti sọnù látara arú ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fẹ́ léyìí rẹ̀ nínú alukur'an àdẹ̀gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni ìmọ̀ béèrè irú béèrè yìí ara àìpàtàkì ọlọ́run ọba ni ara ìmọ̀ kàǹkà ọlọ́run ọba oníkáyọ̀ máa béèrè pé bó o ní ilẹ̀ yóò ṣe máa bẹ látẹlẹwọ ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ilé yìí ṣe pọ́síbù àìmọ̀ kàǹkà ọlọ́run ọba ni ẹni tó ń béèrè irú question báyìí ó ti mú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ ọ́ di dèdé èèyàn ó sọ ọ́ di dèdé ààrẹ tó ṣe yí pé ó rọ ó ṣòro fóun kóun múru laptop tó ń bẹ́ ń wájú wa yìí kóun wá fi sí àtẹlẹwọ́ òun kóun wá diwọ́ báyìí kí laptop yìí wà ń bẹ́ á ní kò possible fún ọmọ ènìyàn láti ṣe ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wọ́n abdu jamian ilẹ̀ gbogbo ilẹ̀ pátápátá ni kọ̀bdọ́tuhu yóò mọ̀ kíyàmà àtẹlẹwọ́ òun ọlọ́run ọba subhanahu wa ta'ala ni yóò máa bẹ tó bá di jọ́ngbìn dàl gẹ́gẹ́ bí n ta sọ fúnra pa àwọn kan sọnù látara arú nǹkan báyìí irú àyà báyìí wọn ò fẹ́ tu ní títú kan tó ṣe yí pé yóò wò ó pé kò takò làákà ìta wọn ṣùgbọ́n kò sí tó ń mú wọn fẹ́ tu bẹ́ẹ̀ ju àìmọ kàǹkà ọlọ́run ọba lọ torí wípé lára kàǹkà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti sọ fún wa pé lẹ́yìn sẹ̀kẹ̀ mithlihi ṣe ìhòòhùn ọlọ́run ní kò sí tó dàbí ọlọ́run ọba o. wọ́wọ́ sẹ̀míhùn bọ́sír ọlọ́run ọba subhana wa ta'ala lọ́ba tí gbọ́rọ̀ òun lọ́ba tí rìnà eléyìí náà àwọn kan wo pé a ah, bóò lọ́lọ́ṣùn àmọ́ gbọ́rọ̀ bóò lọ́ṣùn àmọ́ rìnà tọ́lọ́run bá ń gbọ́rọ̀ tó ń ó ti dàbí èèyàn nìyẹn ti dàbí ẹ̀dá rẹ̀ so torí náà ọlọ́run ọba ò gbọ́rọ̀ ọlọ́run ọba ò kí ló fà á tán fi so lẹ́yìn àwa tá a jọ wọnú mọ́ṣáláṣí àfi tí n bá tún wú ẹ̀gbẹ́ mi apóòsì yìí mi rí nǹkan mi mọ́ n tó lọ ní bus stop lọ́hùn mi mọ́ n tó lọ nínú gbogbo nàìjíríà mi ò mọ́ mi rí n tí mo rí òjò tó ń bẹ nínú mọ́ṣáláṣí yìí lọ kódà nínú mọ́ṣáláṣí ó láwọn nǹkan mi tó ṣe pamọ́ tó ṣe pé yìí ò tún rí rí gan so ẹni tó wá wòye pé tóun bá sọ pé ọlọ́run ọba ń rí náà ó túmọ̀ sí pé dèdè ń tóun rí náà lọ́lọ́run rí nìyẹn ó túmọ̀ sí pé ọlọ́run ọba ní òun àtẹ̀yàn bákan náà ni wọ́n àwọn kan bẹ tán pẹ́ra wọn mùsùlùmí tó ṣe pé ibi táwọn ti sọnù lérè yìí wọ́n wò pé kò possible tọ́mọ wa ń ka alukur'ani pé wà wúwọ́ sẹ̀mírù basir wọ́n á ní òun náà ni sẹ̀mí òun ni basir kí ni túmọ̀ rẹ̀ wọ́n ò ní kò ní túmọ̀ ó túmọ̀ sí pé ọlọ́wọ́n ọba sọ àwọn nǹkan kalẹ̀ nú alukurani tí ò ní túmọ̀ eléyìí ìsọkúsọ ọ̀rọ̀ ni kò sí tó sún wọn débẹ̀ ju pé máa kọ́dọ̀rù lọ ọkọ̀kọ̀dìrì wọn àmọ́ kàǹkà ọlọ́wọ́n ọba kàǹkà ọlọ́wọ́n ọba nípa ọ̀rọ̀ rínà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala orí gbogbo tó ń bẹ nú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni tó ń bẹ́ ń ta orí in tó ń lọ lamẹ́ríkà lọ́wọ́ báyìí orí in tó ń lọ britain lọ́wọ́ orí in tó ń lọ saudi lọ́wọ́ orí orí gbogbo nǹkan gbogbo àwọn kòkòrò tó ń bẹ lórí ilẹ̀ tí wọ́n kéré kò sí nǹkan tó ṣe yí pé ó pamọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala orí gbogbo nǹkan yìí so ẹni tó bá kàǹkà ọlọ́run ọba tó dẹ̀ mọ pàtàkì ọlọ́run ọba a mọ̀ pé kò sí ẹni tó yẹ ká ṣe ìjọsìn fún ju ẹni tó ṣe yí pé orí gbogbo nǹkan lọ ṣùgbọ́n wọ́n máa kọ́dọ̀rù lọ àkọ́kọ́dírí àìmọ́ kàǹkọ́ ọlọ́wọ́n ọba eléyìí ni ó mú wa máa bo òkúta ni ó mú yàn máa bọ́gi ni ó mú yàn máa bomi àbí kó tiẹ̀ máa bo èèyàn ẹgbẹ́ rẹ̀ àbí kó tiẹ̀ ló ń bọ́ alùjẹnu àìmọ́ pàtàkì ọlọ́wọ́n ọba ni wọ́n ní tẹ́yìn ó bá jọpọ̀ lọ yóò jẹ́ èyí tó lẹ́yìn o fẹ́ ṣe ìjọsìn òun sin ẹni tó ṣe yí pé kó sìn ẹni tó ṣe pé gbogbo nǹkan pátápátá lórí ẹni tó ṣe pé gbogbo nǹkan pátápátá ló mọ̀ kò sí nǹkan kan tó pamọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala oróyìn rẹ̀ ó ní yá àlàmù máa yẹ lè ju fil ardi wa máa yẹ kúrújú mi ha ọlọ́run ló mọ tó ń wọnú lẹ̀ gbogbo tó ń wọnú lẹ̀ ó mọ̀ wa máa yẹ kúrújú mi ha àti tó ń jáde nù lẹ̀ ní irúgbìn ni ní àwọn àlùmọ́ni ni. ni iye nọ́mbà rẹ̀ ni ọlọ́run ọba ló mọ gbogbo ẹ̀ wọ́n máa yẹ ń zé lumina sámá ìwọ́n máa yà àrùjú fi hà ìtò ń sọ̀kalẹ̀ láti sánmà àti ìtò wọnú sánmà lọ ìtò ń sọ̀kalẹ̀ láti sánmà nú òjò ni ní àwọn màláìka ni iye nọ́mbà wọn wọ́n máa yà àrùjú fi hà ìtò ń lọ sínú sánmà ni ní àwọn màláìka ni ní ọ̀rọ̀ àwọn èèyàn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni ilé yìí yẹ sàádùn kẹlmù tọ́yìbù wàlá àmàlù sọ́ọ̀lì ọlọ́run ní àwọn gbólóhùn tó da àwọn ọ̀rọ̀ rẹ láhìlá ìlọ́lá táwọn èèyàn ń ṣe àti àwọn àdìkáàrù tó da ọ̀dọ̀ wọn lọ́wọ́ ba ló ń gúnkè wá iye àdìkáàrù tó ń gúnkè lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba lójúmọ́ ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ló mọ̀ ọlọ́run wọ́wọ́ máa kú máa iná máa kú tún ọlọ́run ló ń tún wá ń bẹ pẹ̀lú yín ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ọlọ́run ló ń bẹ pẹ̀lú yín gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹni tó ń bẹ nù kọ̀rọ̀ yàrá rẹ̀ tó ń ṣe àwọn aṣemọ́ṣe nu kọ̀rọ̀ yàrá rẹ̀ tó wo kó wọn ò fẹ́ jẹ́ kéèyàn kan rí òun tó ṣe pé kò sí tí wọ́n lè fi rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń bẹ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ bí ilmihi pẹ̀lú mọ rẹ̀ ìmọ̀ ọlọ́run ọba ó dé bẹ́ẹ̀ eléyìí ló fa tó fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ròyìn ara rẹ̀ nítorí ká lè mọ bó ṣe kàǹkà tó ká lè mọ̀ pé kò sẹ́ni tó ní ẹ̀tọ́ pé ká ṣèjọ́sìn fún àyàfi ọlọ́run ọba allah tábà wo àwọn àyà tá ń ka fúnra wa láti gbàtà àti bẹ̀rẹ̀ tẹ̀síìrì ọlọ́run bó máa ròyìn rẹ̀ òun ló ń dá yín òun ló ń dá sánmọ̀ òun ló ń dálẹ̀ òun ló ń dági òun ló ń dáhùn eléyìí òun ló ń ṣe eléyìí òun ló ń ṣe eléyìí ọlọ́run mọ̀ká gbogbo ẹ̀ kí ni àǹfààní gbogbo tọ́lọ́ wọn ń kà fún wa yìí àǹfààní ẹ̀ náà ni ká lè mọ̀ wípé ẹni tó dìsáàvù pé ká jọ́sìn fún òun náà ni allah gbogbo nǹkan míì tá a bá ń ṣèjọsìn fún pátápátá kò sí i tó dìsáàbù ẹ̀ kódà ànábì ọlọ́run ọba kan ò dìsáàbù pé ká ṣèjọsìn fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe kàǹkà tó ìkànnù ìjọsìn wa báyìí a gbọ́dọ̀ fi fún ànábì muhammad sallallahu alayhi wa sallam káwa ní irun tí mo kí mo kí kánábì lè gbà á lọ́wọ́ mi ẹ̀bọ ni. E òun ló fà á tó fi jẹ́ pé anabi isa aleyhisalatu wasalam àwọn èèyàn tó ń ké pé ń gbà nira àbí àwọn tí wọ́n ń ké pé nígbà dẹ̀kùn àbí tí wọ́n ń ṣe àwọn kankan fún ẹ̀bọ ni tí wọ́n ń ṣe torí ẹ̀ lọ́lọ́wọ́ ọba subhana wa ta'ala ó ní wàlàkọ̀dì uhiya ilé ìka ọlọ́run ní àti fi ránṣẹ́ sí rẹ̀ muhammad wà ilẹ̀ lẹ́rìnà kọ́bílík àtàwọn anabi tó ṣíwájú ẹ̀ la'in ashrakta tó bá lè pa nǹkan papọ̀ mẹ́mi ọlọ́wọ́ ọba làyà àbàtọ́ na amaluk iṣẹ́ tó bá ṣe gbogbo àdófo ni wọ́n látẹ̀kù nẹ́nẹ́ minel khasirin ó lè máa bẹ́nu àwọn tí ó ṣòfò ọlọ́wọ́n ọba sọlé fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam òun ló fọ́ tó jẹ́ pé anábì gan fún rẹ̀ ó mọ lẹ́vù rẹ̀ wájú ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí àwọn kata ti bára sọ sẹ́yìn tí èèyàn kan bá fi lè fi anábì sí ipò kan tí ó tó ẹsẹkẹsẹ ni ó ti kọ fún ẹsẹkẹsẹ lẹ́rìí tí ojú rí ó ti change eléyìí ni iṣẹ́ tíṣà gidi tó ṣe yí pé n tó ń kó àwọn èèyàn n tó ń kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ òun náà ni bó ni wọ́n ṣe fẹ́ sin ọlọ́run ọba nìkan tí wọ́n ní mú orogún papọ̀ mọ́ ṣùgbọ́n ká gbé ipò ọlọ́run ọba subhanahu wa ta'ala ká gbé fún ànábì ọlọ́run ọba kan ká ní kó wá ṣe nǹkan fún wa ká ní kí ànábì ọlọ́run ọba yìí kó fún wa lọ́mọ ká ní kó fún wa ní ìjẹmu kó fún wa ní arísìké kó gbà wá lẹ̀ nínú ewu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí wà máa kọ́dọ̀rù lọ àkọ́kọ́dúrí àìmọ pàtàkì ọlọ́wọ́n ọba ni tá a bá mọ pàtàkì ọlọ́wọ́n ọba a ní mọ ṣerú nǹkan báyìí a ní mọ pé ànábì kan nú àwọn ànábì ọlọ́wọ́n ọba púpọ̀ ràn wá lọ́wọ́ ká mọ́ tí ì sọ wípé àwa ń pe ṣéwù kan nú àwọn ṣéwù èèyàn kan wà sọ wípé òkè bí a ṣéwù kan ni kó mọ ṣọ́hún àbí ṣéwù kan òun ni kó fóun lọ́mọ òun kó fóun ní arísìkì nǹkan tó ṣe yí pé àwọn kẹfẹ́rí mẹ́ka gan ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní rẹ̀ muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ni kulman yaruzu kókó mina sama iwal art bèrè lọ́wọ́ àwọn kẹfẹ́rí wọ̀nyí talẹ́ni tó ń ṣe jẹ̀mú fún yín èyí tó ń wá láti sánmọ̀ àti tó wá láti inú bèrè lọ́wọ́ wọn amman yamliku samaa wal abasor talẹ́ni tó ní etí ìgbọ́rọ̀ wọn talẹni tó ní ojú rí na wọn wọ́n mẹ́ni yóò kúrẹ́jù hayamina mẹ́yìtì talẹni tó mú òkú jáde láta tó mú àlàyé jáde látara òkú wọ́n yóò kúrẹ́jù mẹ́yìtàmínà hayi tó mú òkú jáde látara àlàyé ọlọ́wọ́ bá ní bèè lọ wọn ìrẹ́ muhammad sallallahu alaihi wa sallam wọ́n mẹ́ni yóò dẹ̀bírù amr talẹni tó ń darí ọ̀rọ̀ talẹni tó wà ní ìcháàjì àfi ọmọ ọlọ́wọ́bọ̀ subhanahu wa ta'ala ni fasayakulu na lọ wọn ni allah ló ń ṣe rẹ muhammad ọlọ́wọ́bọ̀ subhanahu wa ta'ala ni fọkú ìwọ wá fún wọn lẹ́sìn para ìgbà tẹ́lẹ̀ gbà pé allah ló wà ní in charge ọ̀rọ̀ ìgbà tẹ́lẹ̀ gbà yí pé ọlọ́wọ́ba ló mú òkú jáde látara alaye tó mú alaye jáde látara òkú tẹ́ lóhun ló lu ojú ìrìnà yín òun ló ní etí ìgbọ́rọ̀ yín tẹ́ lóhun ló ń ṣe àrísìkì fún yín fọkú wọ sọ fún wọn pé àfàlà tàtàkùn ẹyin náà wá payọ ọlọ́run ọba ẹ bẹ̀rù ọlọ́run ọba yìí ẹ fìjọ́sìn fún òun nìkan òun nìkan ni ẹ gbára lé òun nìkan ni ẹ ké pè òun nìkan ni ẹ gúnra fún òun nìkan ni ẹ jẹ́jẹ́ fún ibi tí anabi muhammad sallallahu alaihi wa sallam àtàwọn kẹfìrí maka ebi tó jẹ́ pírọ́blẹ́mù wọn lélẹ́yìí ṣùgbọ́n ẹlòmíì pẹ̀rẹ̀ ní mùsùlùmí lónìí in fact ó ní pírọ́blẹ́mù nu talẹ́ni tó ń ṣèjẹ́ ẹ̀mú fún un ó ní pọ́blẹ́mù nínú talẹ́ni tó ṣe wípé ó ń sọ talẹ́ni tó ń dáàbòbò rẹ̀ talẹ́ni tó ní control lórí gbogbo nǹkan ẹlòmíì ó dìdí gbé àwọn ṣéwù rẹ̀ sípò ẹni ẹlòmíì ó dìdí gbé òkúta sí ipò ẹni yóò lóhun ló ń ṣọ́ wọn àwọn kẹfẹ́ rí gbà pé àwọn nǹkan wọ̀nyí kọ́ ló ń ṣọ́ àwọn àwọn nǹkan wọ̀nyí kọ́ ló ń ṣe kọ́ ló wà ní in charge nǹkan ṣùgbọ́n wọ́n gbà wípé àwọn nǹkan táwọn ń ké pé táwọn ń gúnran fún yìí àwọn ń lò wọ́n gẹ́gẹ́ bí akasọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ni táwọn bá ti ń pe àwọn nǹkan wọ̀nyí táwọn ń gúnran fún wọn àwọn nǹkan wọ̀nyí ó mọ pírẹsẹ́ǹtì kéèsì àwọn fún ọlọ́run ọba tó ṣe yí pé òun ló ní etí ìgbọ́rọ̀ àwọn òun ló lu ojú ìrìnà àwọn òun ló ní kápá wa ta'ala ní ẹ̀bọ̀ ni ó rẹ̀ ní kí anabi muhammad sallallahu alaihi wa sallam kó kìlọ̀ fún wọn kó pè wọ́n kúrò ń bí ẹbọ tí wọ́n ń ṣe bó wà lẹni tó ṣe yí pé ṣéwù lásán lásán àbí èèyàn lásán lásán òun ló wá mú ló gbà nínú ọkàn rẹ̀ pẹ́ni tí ó máa dáàbò bo òun gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé àìgbọ́ àwọn nǹkan wọ̀nyí ìtumọ̀ rẹ̀ náà ni pé wọ́n máa kọ́dàrú lọ àkọ́kọ́dìrí àwọn èèyàn ò mọ pàtàkì ọlọ́wọ́n ọba wọn àmọ́ bọ́lọ́wọ́n ọba ṣe kàǹkà tó ọlọ́wọ́n ọba tún wá ń sọ bóun ṣe kàǹkà tó fún wa ó ní wàl ardu jẹ́mi àn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní ilẹ̀ gan fúnra ẹ̀ ní kọ̀bdọ́tuhu ètò wọn ọlọ́wọ́n ọba ó fi síbi àtẹlẹwọ́ òun ni yóò mọ̀ kíyàmá tó bá di jọ́ ń gbé ní wọ̀tàmọ́mì àyà àfáàní ìparí àyà ọlọ́wọ́n bá ní wọ̀sàmáwá tùmọ̀tù yíyá tún bí yẹ́mí ni subhanahu wa ta'ala amma yushrikun sama mejeje matwiyatun bi yamini gbogbo ẹ̀ náà lọ́wọ́ bó ka síbi àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún subhanahu mímọ́ ọlọ́wọ́ ọba wa ta'ala gíga ọlọ́run ọba àmà ìṣèkó kúrò bí gbogbo tí àwọn èèyàn tí wọ́n mú ní orogún pọ̀ mọ́ ọlọ́run ọba sánmà bó ṣe tóbi tó sánmà méjèèje ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní aláhùn lèdí kọ́lákọ̀ sábọ̀ àsàmọ́wàt olóhun ọlọ́run lòun dá sánmà méjèèje wàmínà àrùn dèmísìlá òun náà òun dẹ̀ dá ilẹ̀ bẹ́ẹ̀ náà yàtọ̀ náà zálù amúrú ọlọ́wọ́ba subhana wa ta'ala ní àṣẹ òun wá látara eléyìí ọlọ́wọ́ba subhana wa ta'ala lè tán àlàmù annalọ́ àlàkùnlé ṣe nkọ̀dìr ọlọ́wọ́ nítorí kẹ́lẹ́ mọ̀ pé ọlọ́wọ́ba ní ìkápá lórí gbogbo nǹkan eléyìí ń sọ fún wa nípa pé gbogbo àwọn nǹkan tá à ń wò ní àwọn nǹkan tó tóbi àwọn nǹkan tó tóbi tá à ń wò wọ̀nyí sánmọ́ ni ilẹ̀ ni gbogbo ẹ̀ ò tó nǹkan kan níwájú ọlọ́wọ́ba gbogbo ẹ̀ pátápátá àtẹ́lẹwọ́ ọlọ́wọ́n bá subhana wa ta'ala ní ọmọ ẹbẹ òun ló fa tó fi jẹ́ pé anibini masoud nurọ́dí aláwọ̀ àánú kọ́ látọ̀dọ̀ abdullahi bin masoud ó sọ báyìí pé já haburun minal ahbar ila rasulillah sallallahu alaihi wasallam níjọ́ kan ìkànnú àwọn afá yahudi ó wá sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n bá sallallahu alaihi wasallam tamalo gbólóhùn haburu àbí heburu ìtumọ̀ rẹ̀ ní afẹ́sìn bọ́ eléyìí wọn sábà máa lò ó fún àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ àwọn afá yahudi àwọn afá jews ọlọ́wọ́n bá sọ nuwal quran ọlọ́wọ́n bá subhana wa ta'ala ya ayyuhal ladhina amanu ọlọ́ni mo pè é olùgbàgbọ́ òdodo inna kathiran minal ahbari ọlọ́ni yìí tó pọ̀ nínú àwọn afá ìyẹn àwọn afẹ́sìn inna kathiran minal ahbari wa ru'ban èyí tó pọnú àwọn àfẹ́sìn táwọn yahudi ni àtàwọn nasọ́ra lẹ́yà kùlúnà àmúwálẹ̀ náà síbi bátìl wọ́n ń jowó àwọn èèyàn lọ́nà èrú wáyà sùdúnà ànsẹ́bí ìlìlá ọlọ́run ni wọ́n dẹ̀ ń gún ní àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́run ọba kí la fẹ́ lóun bí eléyìí o ní pé gbólóhùn habru ahbar gbólóhùn ìgbólóhùn tí kúránì lò náà ni tó túmọ̀ sí àwọn àfẹ́sìn àwọn àfẹ́sìn àwọn yahudi àti nasọ́ra ọlọ́wọ́n bá kí àwọn mùsùlùmí ó kì wọ́n lọ ẹ má ṣe bíi titi wọn àwọn ń jowó àwọn èèyàn lọ́nà èrú ni wọ́yàsú dùnà sẹ́bílélá nítorí ẹ̀ka àwọn èèyàn mọ̀ lẹ́sìn wọn ní kọ́ wọn torí owó tí wọ́n gbà lọ́wọ́ wọn wọn ní sọ tójú òtítọ́ fún wọn wọn ò máa mú ọ̀rọ̀ ọlọ́wọ́n bá wọn ò máa yí lọ́lọ́wọ́n bá fi sọ pé yóò hárẹ̀ fún un kẹ́lìmọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọ̀rọ̀ tó ń bẹ́ nínú tíra wọn ò máa yí mi nítorí yòdò yìí ní ayé tán lé káàkiri ìkànnù àwọn àfáà yìí wá bá anabi muhammad sallallahu alaihi wa sallam jọ kan fọkọ́lẹ̀ ya muhammad ó ní rẹ̀ muhammad bí wọ́n ṣe máa ń pe anabi muhammad sallallahu alaihi wa sallam ni tí bá kú wọn ni ya muhammad ìrẹ́ muhammad torí pé kí ni wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí wọ́n ní òun náà ni wípé wọ́n fẹ́ lẹ́kọ̀ọ́ ni wọ́n máa ń tó yẹ káwọn ṣe ṣùgbọ́n wọ́n pe ya muhammad ìgbà míì tó bá fẹ́ pọ́n nábì lẹ́nu wọn ni òní lórúkọ ọmọ lórí yóò forúkọ ọmọ pé pé ya abulqasim eré abulqasim ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ wọn ni wọ́n ní ya muhammad bí àwọn alárúbáwá oko tí àbáwọn náà ṣe máa ń ṣe tó ṣe pé àìlẹ́kọ̀ọ́ ti tàwọn yìí nú ewa ń lórúkọ mọ́dẹ́bí muhammad sallallahu alayhi wa sallam ya muhammad eré muhammad sallallahu alayhi wa sallam wa nabi wa muhammad sallallahu alayhi wa sallam yóò attend sí wọn yóò pọ àwọn eléyìí àwọn eléyìí yóò lẹ́kọ̀ọ́ ni yóò attend sí wọn kí ni nǹkan tán fẹ́ bẹ́ẹ̀ ni tó yẹ ká máa sọ fún ẹni tó bá anabi sọlá asọmúláyé òní ya rasulallah ya nabi yalla eré òjíṣẹ́ ọlọ́wọ́n ọba eléyìí ni tí àwọn sábẹ́ rẹ̀ wọn sábà máa fi pè é ẹ̀kọ́ kan ni wọ́n lo ya abulkasim eré abulkasim yahudi yìí tó jẹ́ àfáà ó wá ní iná najid annaláyé jẹ́ alùsàmáwáti àlà isbain wal ardina àlà isbain ó ń bẹnu tíra wa wípé ọlọ́wọ́n ọba yóò fi sánmà yóò fi àwọn sánmà yóò gbé wọn sórí isbain lórí ọmọ níkàkan wal ardina àlà isbain bákan náà ilẹ̀ yóò gbé wọn sórí ọmọ níkàkan wọ́n ṣọ́jẹ́rẹ́ àlà isbain àwọn igi orí ọmọ níka kan wọlmáàlá isbain omi yóò máa bẹ lórí ọmọ níka kan wọ́sọ́rọ̀ àlá isbain yẹ̀pẹ̀ yóò máa bẹ lórí ọmọ níka kan wọ́sọ́ ìrìnkọ́lùkì àlá isbain gbogbo ẹ̀dá tó kù yóò máa bẹ lórí ọmọ níka kan fọ̀yẹ̀kú máa sọ wípé anel malik èmi ni ọba fàbọ̀ ìkànnàbí yusọ̀lọ́lọ́ àlẹ́ ìwọ̀sọ́lọ́m hàtà bàdà náwájìzù anabi wa rẹ́rìn gbà tí àwùdí tó sọ yìí hátà badat nawajizu tí eyín ọ̀gán rẹ̀ tí ó fi di nǹkan tó hàn síta that is anabi sọlá samuelin bí ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ tọ̀sídìíkọ̀n lè káwọ́lì lẹ́hàbìr lẹ́ni tó ṣe yí pé ó ń approve ti ẹni yẹn sọ fún makọrọ anabi náà wá ka ìpè wọ̀ mọ́ kọ́dọ̀rù lọ́ọ́ akọ̀kọ́dírì ọlọ́ọ̀ni wọn mọ pàtàkì ọlọ́run ni wọ́n ardu jami'an kọ́bdọ̀tuhu yóò máa kè àmà ilẹ̀ ní kọ́bdọ̀tuhu yóò máa bẹ ní àtẹlẹwọ́ ọlọ́run ọba tó bá ní jọ́gbé ní alkiyama so ayal kurani yìí ó ń bẹ ní ìbámu pẹ̀lú tí ọkùnrin yẹn sọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam wa kọ́nfàmù tó sọ pẹ̀lú kó ka aya yìí wọ́n fi rí wáyà tí ń li muslimin nínú ẹgbà wa ìmáàmù muslim wọ́n jìbáàlù wa ṣẹ́jọ́ ilẹ̀ isba àwọn òkè àwọn igi wọ́n máa bẹ lórí ọmọ níkà kan thumma yahuzuhunna fayakul ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yóò máa ń mi wọn anil malik anallah èmi ni ọlọ́wọ́n ọba èmi ni ọba èmi ni allah wàfíìrì wáyà tí ní bukhari inú ẹgbà wá kan tí imam bukhari gbà wá yéjà alùsàmáwá ti ala isbain sánmà gbogbo wọn yóò máa bẹ lórí ọmọ ní kàkan wàlmá àwọn sọ́ra ala isbain àwọn omi yẹpẹ̀ wọn máa bẹ lórí ọmọ ní kàkan wasaa'iril khalq ala isba'in àwọn ẹ̀dá yòókù ma bẹ lórí ọmọ níka kan akhrajahu àwọn méjèèjì ni wọ́n gba wa imaamu muslim àti imaamu bukhari wali muslimin bákan náà nínú ẹgbà wa imaamu muslim àni ibn umar látọ̀dọ̀ abdullahi umar marfuwan látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní anabi ni yẹtùfi allahu samawati yawm alqiyama ọlọ́run ọba ó kà sánmà méjèèjì tó bá di jọ́ gbẹ̀ndì alqiyama súnmọ́ yà kúndùn hùn nàbí yẹ́dìhìl yóò náà ọlọ́run bó mú wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ súnmọ́ ẹ̀kúl ọlọ́run bó máa sọ yìí pé anel malik èmi ni ọba ainel jabarul àwọn tó ń pera wọn lọ́bàdà àwọn tí wọ́n ń jẹ́ àwọn èèyàn ń padà ọlọ́run ọba subhanahu wa ta'ala ma bẹ̀ pé ainel mutaka birol àwọn tí wọ́n ń ṣe gírímọ̀ káyidà tí wọ́n ń ṣe kọ́ńkọ́ fún mayetul ardin ọlọ́run ọba ó tún ka ilẹ̀ náà asọ́bù ilẹ̀ méjèèjì fún mọ̀yàkúdó ó nẹ́bi ṣímàlì ọlọ́run ọba ó gba mú pẹ̀lú ọwọ́ sí rẹ̀ fún mọ̀yàkúl ọlọ́run ọba mọ̀ sọ pé anel malik èmi ni ọba ainel jabarun àwọn tí wọ́n ń jẹ ní padà tí wọ́n ń pera wọn lọ́ba ainel mutakabirun àwọn tó ṣe wípé wọ́n ń ṣe gírímọ́ńká ìtàn ṣe kọ́ńkọ́ tiyẹn dá hadithi gbogbo ẹ̀ ó ń bẹ ní ìbámu pẹ̀lú ayataka ìpè wàmà kọ́dọ̀rúlọ́ àkọ́kọ́dọ̀rì àwọn èèyàn mọ pàtàkì ọlọ́run ọba wal ardu jẹmi an qabdatuhu yawm alqiyama ilẹ̀ méjèèjì ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ni qabdatuhu àtẹlẹwọ́ wọn ọlọ́run ọba ni ó máa bẹ yawm alqiyama tó bá di jọ́ngbìn alqiyama wasamawatu matuyatun biyamini ọlọ́run ní àwọn sánmà méjèèjì náà matuyatun biyamini wọn ó máa jẹ́ nǹkan tó wọn ọlọ́run ọba ó sí ọwọ́ tó ọlọ́run ọba subhanahu wa ta'ala àyà yìí àyà tó clear ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tá a sọ fúnra wa ẹlòmíì ní problem pẹ̀lú pé ọlọ́wọ́n bá ròyìn ààrẹ pẹ̀lú àwọn nǹkan ọlọ́wọ́n bá ròyìn ààrẹ pẹ̀lú ọwọ́ ọ̀tún ó ròyìn ààrẹ pẹ̀lú wípé oyómọ abẹ ní àtẹlẹwọ́ òun ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ròyìn ààrẹ pẹ̀lú wípé kíní pẹ̀lú ojú ó ròyìn ààrẹ pẹ̀lú etí gbọ́rọ̀ ó ròyìn ààrẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹlòmíì ó wò pé ah bóun ní ṣe lé ìbálaka ìmú sọ pé ọlọ́wọ́ bá ń gbọ́rọ̀ ọlọ́wọ́ bá ń rìnà tẹ́ ọlọ́wọ́ bá fi ròyìn rẹ̀ ní àmọ́yé ayanu alukur'an ẹlòmíín wò pé ah eléyìí ò possible so wá wò pé kò mọ yí kò mọ yí wọn máa yí àwọn nǹkan yìí tó ṣe pé ní yí tó ṣe pé níbo ètò wa ń gbọ́ ọgán máa rẹ́rìn ni ṣùgbọ́n ká fílẹ̀ bẹ́ẹ̀ eléyìí ni tó pọn wálé torí pé ńgbà tí a bá gbà pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun ni ọba tó yẹ ká ṣèjọsìn fún bóò láyé sọ pé ẹni tó yẹ ká fún ò gbọ́rọ̀ nǹkan kò gbọ́ kò bá láàká imú ní tó ṣe pé ọmọ ènìyàn tán bá ròyìn ọmọ ènìyàn pé ọmọ ẹyẹ eléyìí gbogbo alágbà pé ìròyìn ìdínkù ni ló ṣe ọba tá à ń sìn yóò jẹ́ ni tí ò gbọ́rọ̀ pé ọ̀rọ̀ àwọn èèyàn kan ló gbọ́ gbogbo àwọn èèyàn lẹ́ẹ̀kan ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ròyìn rẹ̀ ó ní wọ́n ṣe àkúrú sí yuhu asamawa ti wà láti ọlọ́run ní kùrùsí yòówùn ọlọ́run ọba tó ṣe yí pé abdullahi bin abbas rọjò aláwọ̀ ánú ó ní òun náà níbi tí ẹ ṣe ọlọ́run ọba wa ọlọ́run ọba ní nǹkan tó ṣe wípé wọ́n ṣe à ó fẹ́ kọjá samawa ti wà láti ju sama àti ilẹ̀ lọ àlàáràṣe ọlọ́run ọba òun tún wá tóbi ju kùrùsí yìí ọlọ́run ọba lọ wọ́n ní kùrùsí yìí ọlọ́run ọba níbi àlàáràṣí rẹ̀ bí ìgbà tá a mú òrùka àbí nǹkan tó jẹ́ bí tá a lè pè ní tó ráǹdì tá a jù síbi ilẹ̀ tó fẹ̀ ni kí ni òrùka kékeré rẹ̀ fẹ́ occupy níbi ilẹ̀ tó fẹ̀ yìí bẹ́ẹ̀ ni àlàáràṣí ọlọ́run ọba subhana wa ta'ala ṣe tó ló fi yin rẹ̀ pé rọ́bùlà arṣìlá azim òun ọlọ́run ọba ọba tó ṣe pé ó ní àlàáràṣí tó tóbi àlàáràṣe ọlọ́run ọba yìí bó ṣe wá tóbi tó tí ọlọ́run ọba ròyìn rẹ̀ ipe wa yahmilu arsha rabbika fawqahum yawma idhin samaniya àwọn màláìka mẹ́jọ ni ó mọ̀ gbé àlàáràṣe ọlọ́run ọba yìí tó bá jọ ń gbé alkiyama bó ṣe tóbi tó ọlọ́run ọba subhanahu wa ta'ala wa ròyìn rẹ̀ pé arrahmanu ala arshi stawa ọlọ́run ní òun tún bẹ ní òkè àlàáràṣe yẹn àlàáràṣe kùrùsí yìí ń bẹ́ẹ́ lábẹ́ tiẹ̀ tí ò tó nǹkan kan tá a bá ní ká wo spéèsì tí kùrùsí yìí tó occupy kùrùsí yìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tún ní ó ju sánmà méjèèje àtilẹ̀ ọlọ́wọ́n ọba ló jù ú lọ káwo bí ilẹ̀ ṣe tóbi tó káwo bí sánmà ṣe tóbi tó gbọ́yé tóbi tó wọn jẹ́ nǹkan lẹ́gbẹ̀ẹ́ kùrùsí yìí wọn tó nǹkan ní ẹgbẹ́ kùrùsí yìí káwa bá wa ṣe tó bá ṣe kéré lórí ilẹ̀ ni wọ́n ní àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀ wọ́n ní bí abi six point something billion ni àti occupy kankan níbi ilẹ̀ àwọn ibi tí omi gan occupy lórí ilẹ̀ ni ó pọ̀ ju ti àwọn èèyàn occupy lọ pẹ̀lú gbogbo eléyìí náà ọlọ́wọ́n bá ní wọ́n ardu jẹ́mí and kọ́bdọ́tuhu yóò mọ̀ alkiyama gbogbo lẹ́yìn kọ́bdọ́tuhu àtẹ́lẹwọ́ wọn ọlọ́wọ́n bá ní yóò mọ̀ bẹ́ẹ̀ tó bá ní jọ́ ń gbé ní alkiyama wọ́n sàmáwá tùmọ̀tù yíyá tùmíyẹ́mì ni sánmà méjèèjì ni gbogbo ẹ̀ pátápátá àtẹlẹwọ́ òun ọlọ́wọ́ ọba ni ó máa wà so eléyìí fa tó fi jẹ́ pé ẹni tó jẹ́ mùsùlùmí tó ń sin lọ́wọ́n ọba tí ó pe nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́n ọba tí ó gúnran fún nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́n ọba tí ó jẹ́jẹ́ fún nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́n ọba òun lẹni tó rí nǹkan sìn ṣùgbọ́n ẹni tó gbé ẹ̀dọ̀ ọlọ́wọ́n ọba kan sí ipò ọlọ́wọ́n ọba ànábì ọlọ́wọ́n ọba ni ó ló gbé sí ni irú ẹni bẹ́ẹ̀ orí ọlọ́run ọba fín ní àrífín tó ṣe pó ní agbára ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ̀rọ̀ ń pa anabi isa alayhisalatu wasalam ọlọ́ni láyé stankifa almasihu an yakuna abdan lillah ọlọ́ni almasi mezaya òun gan fún rẹ̀ ò lè ṣe kọ́ńkọ́ tiyan kò lè kọ́ ipò òun á jẹ́ ẹni tí ó mọ̀ sin lọ́wọ́n ọba wọ́lẹ̀ mẹ́lẹ́ ìkẹtùl mọ́kàrọ̀bù ọlọ́run ní àwọn màláìkà tí wọ́n tún súnmọ́ òun ọlọ́run ọba ọlọ́run ọba ni kò sí i tó lè sọ pé òun ò ní sin lọ́run ọba nu wọn. wọ́n máa yẹ stenkif ani ibadẹ́tì wọ́n yẹ stekbir ẹni tó bá lóun ò ní sin lọ́run ọba tó dẹ̀ ṣe kọ́ńkọ́ tí yẹn tó ṣe gírímọ́ńkà yìí ni fọ́sọ̀yà ṣúrù mi ilé iṣẹ́ míà ọlọ́run ọba subhanahu ọlọ́run ọba subhanahu wa ta'ala ní àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tó ṣe pé wọ́n ṣe dáadáa ọlọ́run ọba subhanahu wa ta'ala fàyọ̀wọ̀ fíìm òun ọlọ́run ọba subhanahu wa san wọn lẹ́sàn-án ojú ra omi iṣẹ́ tán ṣe òun ó fún wọn ní ẹ̀sán wọn tí ó pé wọ́n yẹ zidu min fọ́ọ̀lì òun ọlọ́run ọba tún lé wọn kúnnú ọlọ́run ọlọ́run ọba wọ́n á mẹ́lẹ́dín iná stankafu wọ́n stekbaru ọlọ́run ní àwọn tí wọ́n ṣe kọ́ńkọ́ tí wọ́n ṣe gírí mọ́ńkáì òun ọlọ́run ọba subhanahu wa fàyọ̀wọ̀ azibuhum azaban òun ọlọ́run bó jẹ wọ́n níyà ní ìyà tó ṣe pé aliman ìyẹ ẹlẹ́tẹ̀ elérò ọlọ́run lẹ́yìn eléyìí ni wọn ní rẹni tí ó dáàbò bò wọ́n bí iye ọlọ́run ọba subhana wa ta'ala kí la fẹ́ lò ń bí eléyìí òun náà ni pé almasi láyà stenkif mizai òun ṣe ni tó ṣe pé yóò wo rẹ pé ah, òun jẹ́ nǹkan wájú ọlọ́run ọba ẹ̀wù ọlọ́run ọba ni ẹni tó ń sin lọ́wọ́ ọba ni ó sin lọ́wọ́ ọba tẹ́ kúrò lórí ilẹ̀ tẹ́ ẹ lọ sí sánmà ni tí ó bá dẹ̀ tún padà dé gẹ́gẹ́ bí anábíwá muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé anábí isa ń padà bọ̀ wá yóò tún wá lẹ́rú ọlọ́run ọba ni kò ní wá ní ọlọ́run téèyàn kó máa sìn bẹ́ẹ̀ lànàbíwá muhammad sallallahu alaihi wasallam bí ọlọ́run ọba ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó báwa mùsùlùmí ṣe gbọ́dọ̀ pàtàkì ẹ̀ tó ká nífẹ̀ẹ́ rẹ̀ a pàtàkì rẹ̀ délẹ́bù pé kíni àgbèsì ipò ọlọ́run ọba àti kà fún ọláìmọye gbà anamisa allah asamila tuturu ni kama atarati nasara na mariam ẹ má yin mi báwọn nasara ṣe yin ọmọ mariama inama ana abdun ẹrú ọlọ́run lèmi fakulu abdullahi wa rasulu ẹ pè mí lẹ́rú ọlọ́run ọba ẹ pè mí ní òjíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n ká máa sọ sọkúsọ alayé lọ́run muhammad subhanallah ìgbà muhammad bá láyé tó lọ́run kí lọ́run wa ni wọ́n máa kọ́dọ̀rù lọ àkọ́kọ́dọ̀rì àìmọ́ pàtàkì ọlọ́wọ́n ọba ni ó mọ̀ mú wa sọ̀rọ̀ eléyìí muhammad sallallahu alaihi wa sallam kò lè ràn yẹn kan lọ́wọ́ kò lè ràn yẹn kan lọ́wọ́ níbi ìyọ́ ọlọ́wọ́n ọba kódà kò lè rìn rẹ̀ lọ́wọ́ bí ìyọ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala torí pé ntọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni kò sọ fún àwọn èèyàn ni la amlikuli nafsi dọ́ran wàlá rọ́ṣàdá ìnira kan mi ilé tí kúrò fúnra mi wọ́n la rọ́ṣọ̀dá mi ilé dára mi fi mọ̀nà bóòlù yẹn kún ṣe máa wò sùsùn tí ó gbé anabi muhammad sallallahu alaihi wa sallam sí ipò ọlọ́run ọba tẹlomi a máa wò pé fa iná tẹlomi a máa sọ ìpè fa iná mi ní olúmika ilma lawhi wal qalam lára àmàrí anabi ni ma lawhi mahfuz àti rẹ ìmọ̀ gègé lára àmàrí anabi muhammad sallallahu alaihi wa inna min judika dunya wadorata wadorata lára ọrẹ tí ìrìn ànábì táyé òun ni ayé tó fún wa yìí wadorata àtàlkìyàmá yà subhanallah èwọ́ lọ́lọ́run fún wa sọ ló jẹ́ pé gbogbo àwọn sọkúsọ tẹ́lẹ̀ mi ó máa lóhun ṣe má díhù tí ó máa sọ̀sọ́kúsọ ń pa ànábì muhammad sallallahu alaihi wa sallam tí ó máa gbé ànábì sí ipò tí ó tó ìgbésí ayé muhammad sallallahu alaihi wa sallam takoru eléyìí káfí ànábì sí ipò tí ọlọ́run ọba gbé sí òjíṣẹ́ ọlọ́run ọba ní kúl ináma anabasharun mithlokom ọlọ́run ní ànábì sọ fún wọn pé èèyàn bíi tìyín mo jẹ́ yóò ha ìlẹ́yà etí mo fi yàtọ̀ ni pé ọlọ́run ọba ń fún mi ní wáyì ngba tí ó dẹ̀ parí ó ní fọmọ nkálà yóò dùn kan ara bí ẹni wọ́n fẹ́ pàdé ọlọ́run ọba dáadáa fàlíyà àmàlà àmàlà ń sọ́ọ́lì ha iṣẹ́ dáadáa dọ́wọ́ rẹ̀ wọ́lá yóò ṣe gbé ìbàdà ti rọ́bì àdá kó mọ̀ wá pa nǹkan kan bó tilẹ̀ kó kéré mọ́ kó mọ̀ papọ̀ mọ́ ìjọsìn tó lóun ṣe fún ọlọ́run ọba torí náà ká mọ ọlọ́run ọba ká mọ pàtàkì rẹ̀ n tó pàtàkì púpọ̀ ni eléyìí a máa rí nínú gbèsè ayé ẹni tó bá mọ ọlọ́run ọba tó mọ pàtàkì ọlọ́run ọba kò ní jẹ́ ẹni tí ó mọ pé nǹkan mi lẹ́yìn ọlọ́run wọn ò ní sọ fún pé n tó ń ṣe yín ẹni láti ṣe sàárà kan nìyí àwọn àlùjànnú kan ló wá ń di àwọn ìyá kan ló wá ń di ẹ yóò máa gbọ̀n káàkiri àwa rí i pé àfi kóhun àpìsì àwọn ìyá yìí kóhun pa nǹkan tán ní kóhun pa gbolo fi ọlọ́run ọba rẹ sí ọlọ́run ọba là lé ọlọ́run ọba subhana wa ta'ala òun là á jẹ́jẹ́ fún àwọn nǹkan tá a bá fi ṣe wòsàn fún àárẹ̀ tó bá ń ṣe wá a jẹ́ ń pé nǹkan tí ẹ̀sìn fọwọ́ sí ìtẹ́sìn ò bá ti fọwọ́ sí àgbọ̀rọ̀ fi ṣe ìwòsàn fúnra wa. èyí tẹ́sí dẹ̀ fọwọ́ sí náà tá a bá fi ṣe tá a bá fi wá ìwòsàn ká ní mi pé ọlọ́run ọba ní wo ni sàn ni bí ìgbà tẹ́bi ń pa wá tá à ń jẹun ni oúnjẹ tá à ń jẹ wa ọlọ́run ọba ló ń yó wa ẹlòmíì ó jẹ kò dẹ̀ ní yó náà oúnjẹ tó bá jẹ ó tún jẹ́ ni tọ́lọ́run ọba subhana wa ta'ala ò bá fẹ́ yó ṣùgbọ́n yóò mú ọba approve òun náà ní ká jẹun ṣùgbọ́n yóò ní lẹ́mi ọba ní yó wa. ẹni tára rẹ̀ ò ya ibà ló mú ni orí ló ń fọ́ ni kẹ́kẹ́ ni sábàbí tọ́lọ́wọ́n bá approve àwọn oògùn tẹ́sìn ò takò yóò lò ó èyí tẹ́sìn bá takò à ń jágbẹ́rẹ́ à ń ṣe gbogbo àwọn eléyìí à ń so nǹkan mẹ́di yóò jìnà sí gbogbo yìí èyí tẹ́sìn approve yẹn yóò lò ó yóò wá gbẹ́mi lé ọlọ́run ọba pé ọlọ́run ọba ní wo ni sàn ṣùgbọ́n kó gbẹ́mi lé e wípé à tóun bá ti lo fẹ́ǹsì kìíní kò sí ìwòsàn ti dé tóun bá ti gba abẹ́rẹ́ yìí ìwòsàn ti dé àmọye olówó tó ṣe yí pé abẹ́rẹ́ tó gbà tó wọ́n jù fún àrùn tó ń ṣe ó ní owó àti gbà ó dẹ̀ gba abẹ́rẹ́ hùn pẹ̀lú gbogbo ẹ̀ náà ń kọ́ ó jẹ́ pé ọlọ́run ọba ni ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ mú ọlọ́run ọba ká mú ní ẹni pàtàkì ká mú ọlọ́run ọba lẹ́ni tá a bá bàrà wọ́n máa kọ́ dàrú la kọ́kọ́ dírí wọn pàtàkì ọlọ́run ọba bó ti tó àti bó ti yẹ ọlọ́ni wà lárùdù jẹ̀mí ànkọ́dọ̀ tó yẹ ọmọ kíyàmá wọ́n sábà wà túmọ̀ tó yẹ tó bí ẹ̀mí bẹ́ẹ̀ ni gbogbo ilẹ̀ yìí pátápátá àti tó ń bẹ nù rẹ̀ nígi ni lómi ni léyẹ ni gbogbo ẹ̀ pátápátá kọ́dọ̀ tó yẹ ọmọ kíyàmá wọn máa ní àtẹlẹwọ ọlọ́run bá ni wọ́n sábà wà yẹ tó bí ẹ̀mí ni sábà méjèèjì ni ó máa bẹ níbi lọ́wọ́ ọlọ́run ọba tí ọlọ́run bá fi ròyìn ààrẹ nínú alukur'an àbó wá nínú hadith tó rinlẹ̀ tí o bá fẹ́ bá làákà ìwà mu ká fi ilẹ̀ má takò torí pé kí ni ọlọ́run ọba gan fún rẹ̀ ní àrírí àwọn tó dá la fi mọ́ so in tí o bá dé ká mọ ẹsẹ̀nsì ọlọ́run bá bó lọ́lọ́run bá ṣe rí gan ìròyìn tó bá fi ròyìn ààrẹ a lè mọ ìròyìn yẹn sojú pé kí ni ká juwọ́ jùsẹ́lẹ̀ ká gbà fún ọlọ́run ọba àwọn nǹkan tọ́lọ́wọ́n bá dá ibẹ̀ láti máa rí àwọn ẹ̀rí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń bẹ bákan náà àwọn ọ̀rọ̀ tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó sọ òun ló fà tó jẹ́ pé àwọn èèyàn kan láwọn ògbà pọ́lọ́wọ́n bá ń bẹ ní àsìkò abu hanifa rahimahullahu ta'ala abu hanifa ó wá wo nǹkan tó ń lè ṣe fún wọn ọwọ́ aláwọn máa dìbéètì ọ̀rọ̀ yìí pé káwọn pàdé ní àyè kan àsìkò tó yẹ kí abu hanifa dé àwọn èèyàn retí àwọn rí ìgbà tó yá ó mọ̀ mọ̀ pẹ́ ìgbà tó wá dé wá ní ká má bínú nǹkan kan ni ó ṣẹlẹ̀ ìgbà tí òun débi tó wọ́n ti wọkọ̀ ojú omi sọdá sí ọ̀nà kejì òun rí i pé kò sí ọkọ̀ ojú omi all of a sudden òun kàn rí igi kan ni igi ẹ̀ kan bẹ̀rẹ̀ sí ní gé rẹ̀ ni ìgbà tí igi gé rẹ̀ tán ó bẹ̀rẹ̀ sí ní kan rẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀dí ọkọ̀ ojú omi so igi tó gé rẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀dí ọkọ̀ ojú omi yìí o mo padà wá wọ̀ o mo fi débi tí mo fi wá bá yín wọ́n ní eléyìí ò pọ́síbù ó fẹ́ mọ parọ́ fún wa ó fẹ́ mọ gọ́ọ̀lá ká ìwà orúbọ́ dẹ̀ ni wá ni ó ní eléyìí ò pọ́síbù ẹ̀ẹ́dẹ̀gbà pé gbogbo ayé yìí sánmọ̀ àwọn ìràwọ̀ gbogbo àwọn nǹkan yìí wọ́n ń bẹ láì lẹ́ni tó dáa ibi tí gbogbo wọn tí ọwọ́ wọn ti bọ́ nìyẹn òun ló fà tó fi jẹ́ pé ayé yìí ó gbọ́rọ̀ lẹ́ni tó dáa ni kò sí ní ta fẹ́ ṣe lórí ẹ̀ táwa lẹni tó da ẹni tó da gbọ̀rọ̀ jẹni tó ṣe pé ìròyìn rẹ̀ ó ju ìròyìn gbogbo ẹ̀dá lọ pátápátá eléyìí ni tọ́lọ́wọ́ bá máa ń sọ fún wa ní òun mo ṣe léyìí ní nǹkan tó mi ni o lè ṣe ó túmọ̀ sí pé ẹni tó jẹ́ ẹrú ọlọ́run ọba ẹni tó mọ ti ń ṣe nu ẹni tó jẹ́ ẹrú nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba kò mọ ti ń ṣe bóun là ṣe fi ẹni tó ṣe pé òun ló ní ìròyìn tó fi ga jù òun ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ a fi ilẹ̀ a máa pe nǹkan míì tí ó to a máa tẹ̀ láṣẹ nǹkan míì tí ó to ní pẹ̀lú ìbẹ̀rù eléyìí wọ́n máa kọ́dọ̀rù lọ àkọ́kọ́dọ̀rì àìmọ́ pàtàkì ọlọ́run ọba ni. so àfa fi àwọn ọ́yà yìí àti àwọn àdìsí ó fi parí tíra rẹ̀ yìí láti sọ fún wa ìpín tí ìmọ̀ ọlọ́run lọ́kan pín sí ìmọ̀ ọlọ́run lọ́kan ó pín sí pé ká gbà pé ọlọ́run ọba ń bẹ́ẹ̀ kágbà pé ọlọ́run ọba yìí tó ń bẹ yìí ó ní àwọn orúkọ àti àwọn ròyìn tó ṣe pé ẹ̀dá rẹ̀ kan ò nírú ẹ̀ ó lè fẹ́ papọ̀ níbi tẹ̀dá rẹ̀ níbi pé wọ́n jẹ́ ń jẹ́ nǹkan kan náà ṣùgbọ́n ìròyìn yẹn yàtọ̀ ọmọ ènìyàn rínà ọlọ́run rínà ọmọ ènìyàn gbọ́rọ̀ ọlọ́run gbọ́rọ̀ ọmọ ènìyàn nímọ̀ ọlọ́run bá nímọ̀ ṣùgbọ́n ìmọ̀ ju ìmọ̀ lọ bẹ́ẹ̀ ni ìgbọ́rọ̀ ju ìgbọ́rọ̀ lọ ìrìnà ju ìrìnà lọ ọmọ ènìyàn ń ṣẹ̀mí ọlọ́run ṣẹ̀mí ìṣẹ̀mí ọlọ́run bá yàtọ̀ sí ìṣẹ̀mí ọmọ ènìyàn ìṣẹ̀mí ọmọ ènìyàn yóò wá sópin àtẹni tó ń tọrọ ẹ tó lóun lo gbẹkúdé òun lo mọdarí kan òun lo gbogbo ẹ ìjọ kan náà ni wọn paaki ẹ tí wọn lọ sọ sínú yẹpẹ ṣùgbọ́n ọlọ́run ọba subhana wa ta'ala ni alhayu alqayyum òun ni ọba tó ṣe wípé òun ṣẹ̀mí alqayyum òun dá dúró fúnra òun ni òun dẹ̀ gbé gbogbo nǹkan dúró láta àhúdùhù sínàtùn ọlọ́run ní ògbé òmóhun wà lànà ó kámọ́ ti sọ pa ń sùn bẹ́ẹ̀ ká bá ló bẹ lónìí tó bá lóun òkè ń sùn àwọn èèyàn ó ṣe kí ni wọ́n wo oògùn oorun fún torí pé kí ni wèrè ló fi ń ṣeré yẹ nígbà tó bá di pé èèyàn kan ò sùn wọ́n wo oògùn oorun fún èèyàn kan bá di pé gbogbogbogbo kò kú mọ́ àwọn ọmọ rẹ̀ ó lọ bò mọ́lẹ̀ nípa pé ah, bàbá gbogbo àwọn àrọ́mọdọ́mọ yín gbogbo wọn pátápátá lẹ́ti bá láyé ẹ ló gbà pẹ̀lú bàbá bàbá bàbá bàbá wa ẹ tún ló gbà pẹ̀lú bàbá bàbá bàbá ẹ ló gbà pẹ̀lú bàbá a ah, ó yẹ ká wá nǹkan ṣe oyè ni wọ́n lọ gbé jù sílẹ̀ tí wọ́n bá fún ní mọ́jèléjẹ tí ó kú wọ́n gbé wọ́n lọ bò mọ́lẹ̀ lóyè ni kámọ́ àti sọ pé kò pọ́síbù kò pọ́síbù so ọmọ èèyàn ń ṣẹ̀mí ọlọ́run ṣẹ̀mí ìṣẹ̀mí dúra wọn lọ so ló fa tó fi jẹ́ pé a gbọ́dọ̀ yẹpẹrẹ ara wa níwájú ọlọ́run ọba ó ní ẹni tó bá gbọ́ ọlọ́run ọba yé tó dẹ̀ mọ pàtàkì ọlọ́run ọba ìgbà míì tó bá dúró ti òfin ọlọ́run ọba àwọn ẹlòmíì a máa wò tó yẹ pé wọ́n fẹ́ kó ṣe nǹkan táwọn fẹ́ tóun ò bá ṣe nǹkan tán fẹ́ tó ní tọ́lọ́run ọba sọ ni wọ́n á wá òkú ní gbéraga ọlọ́run ọba ọmọ béèrè ìpè àwọn tó nígbèragada ẹni tó ń kọtí kú sí òfin ọlọ́run ọba gangan lẹni tó nígbèraga lànàbíwá muhammad sallallahu alaihi wa sallam sọ pé mankana fi kọlbi miskọlu zọrẹti min kibrin ẹni tó bá ní tí òjú dídí ọmọ náà gún ní ìgbéraga lọ anabi sallallahu alaihi wa sallam ni yóò wọ̀nà dákàlà náà yóò wọ̀nà anabi sallallahu alaihi wa sallam wá sọ pé tí mo ń pè ní kíbrú òun náà ni bàtọrù alhaqi wa ghamtu nas òdodo ntọ́lọ́wọ́ ọba sọ ní fi kí ẹ máa fọwọ́ gbá dànù ó jọrọ ẹ lójú nìyẹn gẹ́gbó jẹ́ pé àwa ni àwọn pé tá fún ọmọ wa pé ṣe nǹkan báyọ̀ mẹ́wàá lóhun ò ṣe ọmọ yẹn ka ọmọ pé ó bó ni ọba tó ń fún ẹ pé kó o kírun tó kírun látijọ́ yìí ó ń káàkiri ẹni tó ṣe pé ọlọ́wọ́ bá ṣòfin ó ní ẹ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ ká ṣe ni ẹ tí kùránì bá sọ ẹ kùránì sọ tiẹ̀ ni ṣùgbọ́n tẹ́mi fẹ́ kó ṣe ni ṣebẹ́ mi lọ lórí ìlú yìí èmi lọ bá ìlú yìí tí mo fẹ́ kẹ́ ṣe ni gbogbo ẹni tó ń sọ pé òun lọ lórí ìlú òun lọ bá tí mo fẹ́ kẹ́ ṣe ni kò bá àtakò kùránì yóò tún sọ tó bá di jọ́ngbìn dal kiyama ainel mutaka birun àwọn tó ń jọra wọn lójú dá ainel jabarun àwọn èèyàn tó ń fọ́ sí àwọn èèyàn láti tẹ̀lé ń tán sọ láyé dáa tí wọ́n ń gbọ́ òfin ọlọ́wọ́ bá dànù so onígbéraga lẹni tó ṣe pé ọ̀rọ̀ ọlọ́wọ́ bò jọ lójú ẹni tí ò mọ ọlọ́wọ́ ọba nu ẹni tó jẹ́ ẹni tí ò ní gbéraga tó rẹrẹ ńlẹ̀ tó ń ṣe ẹ̀sìn òun lẹni tó ṣe pé ọlọ́wọ́ ọba sọ anabi muhammad sallallahu alaihi wa sallam sọ òun ni tó pàtàkì jùlọ nígbèsè ayé rẹ̀ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ebi tí ẹnì kọ̀ọ̀kan wá kùsì kó tún wá ṣe gbogbo tó ń jẹ́ ìgbéraga tó lè mú wa rí ọlọ́run ọba fín tó lè rí wa mú wa nẹ́bí wa muhammad sallallahu alaihi wa sallam fín abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó yọ kúrò ní gbèsè ayé ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabi ajma'in subhanaka lahumma wa bihamdik ashhadu allah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk